ẹkúndédé àsìkò gbogbo ojú tó ń wò mí bí a ṣe ń dúró de ìpinnu ìgbìmọ̀ ìjọba lórílẹ̀‐èdè nàìjíríà ààrẹ muhammadu buhari sọ wípé sáà tóun lò lọ yìí gbogbo àwọn mínísítà tí wọ́n yàn fún òun ò mọ ọ̀pọ̀lọpọ̀ wọn táwọn bá lọ fún ìpàdé òun ò kí rí ojú ọ̀pọ̀lọpọ̀ wọn ní ọ̀tẹ̀ yìí ò fúnra òun lòun máa yan mínísítà sórí oyè lórí pópó la wà yìí àwọn fẹ́ bèrè lọ́wọ́ àwọn èèyàn ṣé tí buhari bá yan mínísítà fúnra òun ṣé ó máa lè wípé àwọn tó yàn yẹn wọ́n máa wà ní ìpọwọ́jọpọ̀ láti bá a ṣe sáà tó wá yìí orúkọ tèmi ni Ògúndáre Wúrọ̀lá lórí Orísun tẹlifíṣàn la wà yìí ẹ kú kalẹ̀ ẹ máa bá wa ká lọ. ṣe ohun tèmi á sọ ni pé ó mọ àwọn yẹn o kò mọ àwọn yẹn o a ṣá mọ̀ pé gbogbo wọn náà Àbújá náà jọ wà sòtọ́ dẹ̀ ń mú ẹ̀sùn tí wọ́n ṣe ń ṣiṣẹ́ sòtọ́ ń mú lọ bá ààrẹ wa Muhammadu Buhari nísìnyí tó wọ́n sọ pé kè àwọn fẹ́ yan àwọn èèyàn tiwọn náà fúnra wọn ẹ à tó bá yàn wọ́n àdúrà náà ní ká máa fi ràn wọ́n lọ́wọ́ wípé kí Ọlọ́run lè jẹ́ kí wọ́n lè ṣe iṣẹ́ náà dé ojú òṣùwọ̀n torí sọtẹ́ bá wò dáadáa lórílẹ̀‐èdè yìí ohun tí oníkálukú ń jà fún ni àpò ara ẹ̀ so tó bá yàn èèyàn tó mọ̀ àpò ara wọn náà ló máa kọ́kọ́ jà fún so tó bá dẹ̀ tún yàn èèyàn tí kò mọ̀ náà àpò ara wọn náà ni wọ́n máa jà fún ohun nǹkan tá a ṣáà máa gbàdúrà ni pé sọkọ́ lọ́n ṣàṣàánú gbogbo wa lórílẹ̀‐èdè Nàìjíríà yìí oníkálukú rí tiẹ̀ ṣe. ẹ wọn lè gba Buhari láàyè kó yan àwọn mínísítà títí ẹ̀ fúnra ẹ̀ fún àkọ́kọ́ àwa náà gbọ́ tí Buhari sọ ó ní àwọn first minister tó bóun ṣiṣẹ́ ó ní òun ò mọ̀ wọ́n ó lọ́ impost ẹni fún àwọn politician táwọn tó àwọn kọ́ impost àwọn minister sóhun lò bóyá ká gbà láàyè bóyá tá a bá gba Buhari láàyè ó àwọn minister tiẹ̀ bóyá ariwo táwọn èèyàn pa nǹkan rí bó rí báyìí bóyá kò bóyá àwọn minister tóun bá yàn fún rẹ̀ bóyá ó máa bóyá wọn á lè ṣiṣẹ́ ẹ wo irú ọ̀rọ̀ yín lọ wọ́n ń sìn ó ní mínísítà kan wọ́n fún ní iṣẹ́ mẹ́ta lọ fún bí àwọn torí iṣẹ́ mẹ́ta tó fún ẹ wo iná ń sìn irú èmi sì mò ń gbé Mushin à nínú a máa ń gba crazy pay irú mítà tọ̀rọ̀ mi sìn èrú rúù mẹ́ta ló ń lò at least one every month tẹ́lẹ̀ a máa ń gba bíi three thousand láti gbà yẹn wọ́n sọ di twelve thousand nísìnyí ó ti wọ one hundred plus táà dẹ̀ lè avoid nísìnyí bóyá bíi three months wọ́n ti jánu àníná bóyá tí Buhari bá yan àwọn mínísítà tiẹ̀ bóyá wọ́n á lè dàngájá wọ́n á lè ṣiṣẹ́ fún wa ara ara á lè rọ̀ wá ariwo lẹ́nì ariwo lọ́la kò ní sí mọ́. bí a ṣe bọ òṣèlú sí àwọn tí àwọn tó bá mọ̀yàn dáadáa la máa ń yàn sípò àwọn tó máa ṣiṣẹ́ gẹ́gẹ́ bí a ṣe rán wọn a kò lè yan àwọn èèyàn tí a mọ̀ dáadáa gẹ́gẹ́ bí ó ṣe sọ lákọ̀ọ́kọ́ pé àwọn tóun kọ́kọ́ yàn òun ò mọ̀ wọ́n dáadáa ṣùgbọ́n àwọn tó máa yàn lọ́tẹ̀ yìí àwọn èèyàn tóun mọ̀ dáadáa and àwọn tó ṣetán àti báwọn ṣiṣẹ́ lóòótọ́ àti lódodo bó ṣe yẹ ẹ jẹ́ ká fún láyè ẹ jẹ́ ká jẹ́ kó yan àwọn èèyàn tí ó fẹ́ kí ohun gbogbo ó lè lọ létòlétò bó ṣe fẹ́ àti bó ṣe yẹ. ẹ yẹ ká fi sílẹ̀ nǹkan tẹ́mi kàn mọ̀ wípé nígbà tó bá yá fúnra wa náà la máa jà fúnra wa tá a bá wo ìjọba ọ̀hún ganan ganan gan sef tí wọ́n sọ pé àwọn ń ṣe a lè sọ pé ìjọba àwọn mẹ̀kúnnù àbí ìjọba àwọn èèyàn ni wọ́n ń ṣe ìjọba tara tí wọ́n ní so ẹ jẹ́ ká fi sílẹ̀ ẹ jẹ́ kó yàn fúnra rẹ̀. ẹ̀yin tèmi nílé mo lérò pé ẹ ti gbọ́ gbogbo ìdáhùn táwọn èèyàn béèrè lórí pópó ni mo ti bi wọn pé ṣé tí ààrẹ Muhammadu tó bá yan àwọn mínísítà tóun mọ̀ fún rẹ̀ ṣé yẹn túmọ̀ sí pé ó máa dángáṣá láti jọba òṣìṣẹ́ pọ̀ ìbéèrè tí a bí wọn lórí pópó nìyẹn o orúkọ tèmi ni Ògúndáre Wúrọ̀lá lórí Orísun tẹlifíṣàn ó dàbọ̀.